فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته أدعوك فون الله عليكم إكي الله أوري أجنجة الله كما با نبوة محمد صلى الله عليه وسلم إليني تو الفرقان èyí tí àwọn Radiat Islamic Foundation tí wọ́n ṣe onígbọ̀wọ́ rẹ̀ abiọlọ́run ọba tí ọlá rẹ̀ ga alékún dáadáa rẹ̀ mọ́sàbà ṣe fún ọlọ́run ọlọ́lá ilaha illallah gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí a ń bá lọ òun náà ni ṣubuhat haula ihtifali bi maulidi nabiyyi ìsọjọ́ bí Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam àti ìwáìsì fún àwọn ìrújú náà ní ìjẹjọ́ a ti sàlàyé fún wa pé kí là ń pè ní súnnà bàbá ti gbàgbọ́yé súnnà kò sí bídíà yóò yẹ wa pé bídíà kò sí bídíà tó hasana àmì kò sí bídíà tó hasana náà gbogbo bídíà kullu sayyiha torí pé súnnà ìdàkejì rẹ̀ òun náà ni bídíà tani opposite nǹkan àwọn afáàtí ni wábi dídì hí tatabayyanu al-ashiya bá a bá ti gbàgbọ́ yé tá bá ti mọ opposite nǹkan tá a fẹ́ sọ̀rọ̀ nípa rẹ̀ tá a ti mọ̀ dàkejì rẹ̀ àà nǹkan tá a fẹ́ sọ̀rọ̀ nípa rẹ̀ yóò ti rí ni yóò yọ dáadáa so ká gbọ́ súnà yìí gan tá a gbàgbọ́ yé súnà yóò yé wa tá máa sọ pé súnà ó fẹ̀jú gan àti sàlàyé túnà fún oúnjẹ jọ nípa súnà kí láà ń pè níbẹ̀ ní èdè à ń sọ à ń sọ súnà nípa ṣẹ̀ríà kí láà ń pè súnà nínú ṣẹ̀ríà ìyẹn pé súnà nígbà Muhammad sallallahu alayhi wa sallam tá à ń discuss rẹ̀ rí tó jẹ́ ìdàkejì albeda súnà níbi sallallahu alayhi wa sallam ó fẹ̀jú ibi tó ti kọ́kọ́ bẹ̀rẹ̀ òun náà ni látọ̀dọ̀ ànẹ́ Muhammad ìntà nábì bá ṣe súnà ni ìntó bá sọ súnà ni súnà nù súnà nẹ́bí sallallahu alaihi wasallam ó tún fẹ́ jù bá ń lọ́lẹ̀ kan sí ó tún wá débi pé àwọn sàábí ànẹ́bí wa Muhammad sallallahu alaihi wasallam tí wọ́n bá ṣe nǹkan lójú ayé ànẹ́bí láìṣe pá ànẹ́bí ní kí wọ́n ṣe tí ànẹ́bí bá wá sọ pé ó wà òkè òun náà ti di súnà nù ibi eléyìí a ti ṣàlàyé ìrú tó wà tí wọ́n máa bíbí àti asánà wà wọ́n máa ń lò gẹ́gẹ́ bí ẹ̀rí àti sàlàyé léyìn ni torí àsìkò à ní pẹ́ lórí ẹ̀ súnà nẹ́bíwá Muhammad sallallahu alaihi wasallam ó mọ̀ tó fẹ̀ síwájú jù bá ń lọ ó tún fẹ̀ níbi pé kọ́dà bá nẹ́bí bá kò láyé tán ẹ́ pé ta sọ nípa tàwọn sàábì ànẹ́bí nígbàtà ń bẹ wọ́n ṣe àwọn kan ayé ànẹ́bí ànẹ́bí ò ṣe rí ò rí rí ànẹ́bí rí àníbíà eléwà òkè ara wọn tá nẹ́bí yìí sọ pé èyí tẹ́sí wà òkè a sì ránà ẹbí tó pé èyí tẹ́sí yìí kò wà òkè àmọ́ ń bẹ̀tá nẹ́bí wá lọ tán súnà rẹ̀ tó ń fẹ́ ju pé nígbà tí ń bẹ láyé lọ wọ́n ti àwọn kan ní al-khulafa'u ar-rashidun òun ni àwọn khalifa tí wọ́n mọ̀nà lẹ́yìn ànẹ́ Muhammad àwọn mẹ́rin náà ni ìpẹ́nupọ̀ gbogbo àwọn mùsùlùmí pátápátá agbà pé àwọn khalifa nẹ́gbà muhammad sallallahu alaihi wasallam mẹ́rin ni wọ́n alákọ̀ọ́kọ́ wọn abubakar ẹlẹ́ẹ̀kejì wọn ni umar ẹlẹ́ẹ̀kẹta ni usman ẹlẹ́ẹ̀kẹta ni ali àwọn khalifa nẹ́bí mẹ́rin lẹ́yìn in tí àwọn khalifa yìí náà bá ṣe táà nẹ́bí ò ṣe rú ẹ̀ àwọn khalifa yìí láwọn akọ́ ṣe ànẹ́bí ò ṣe rú ẹ̀ rí súnà ni òun náà pàtàkì jùlọ táà bá rá àwọn tí wọ́n egé sí wọn nínú àwọn sàábé tí wọ́n nàbí súnnà bọ̀tà náà bí ò sí eléyìí náà wà lára ìrújú tí àwọn èèyàn máa mú wá fẹ́ ká yanjú ẹ̀ annabi sallallahu alaihi wasallam hadisi ubada bin samit hadisi wa wa muhammad sallallahu alaihi wasallam kò sí ẹni tí tẹ́mi rẹ̀ omi kò sí ẹni tí omi ò bọ́ lójú rẹ̀ nígbàtá náà bí ṣe wà sí náà wà sí ìyá tọjọ́ náà àwọn abẹ́ẹ̀lọ́ ànẹ́ Muhammad pé wà nẹ́bì afẹ́bẹ̀ẹ̀lọ́ rẹ̀ sàlàyé bá fún wa ní o wà sí tọ́ ṣe lónìí in tó jọ lójú wa ní ó jọ wà sí ìdágbére tó bá jẹ́ pé lóòótọ́ wà sí ìdágbére ló jẹ́ lóòótọ́ wà nẹ́bì fausina ẹ̀rù bà wá sọ àsọ́lẹ̀ fún wa ń pa ẹ̀sìn yìí bọ́ bá kù láyé tán ìgbà tó ń bẹ láyé bí nǹkan bá rú wa lójú ọ̀dọ̀ rẹ̀ là wá ìgbà tó ń bẹ láyé bọ́lúwa lọ́fẹ́ ká ṣe nǹkan ìwọ ni ó bọ́ bá láyé mọ́ ìwọ Muhammadu sallallahu alaihi wasallam fa annabi sallallahu alaihi wasallam ó ní ìtẹ́ sọ ní bẹ́ẹ̀ lórí asọ́lẹ̀ mi rẹ̀ o usikum bi taqwallahi azza wa jalla asọ́lẹ̀ tí sọ fún ní pé ẹbẹ̀rù ọlọ́run ìbẹ̀rù ọlọ́run là kọ́kọ́ ìbẹ̀rù ọlọ́run sí láwùjọ lónìí o làwọn tí wọ́n ń ṣe bíbí àfi sọ́jú oúnjẹ wọ́n wá fẹ́ sọ́dúgbà pé yẹn bá ọ̀rọ̀ wọn fẹ́ dà gẹ́gẹ́ bí eṣinṣin ni tó kó sínú oyin tó wà padà lọ kú síbẹ̀ kò sí pé ọlọ́wọ́ bá mẹ́ni anábì lákọ̀ọ́kọ́ nu wọ̀sánmù ìwọ̀ tọ́à àsọ́lẹ̀ mi ẹlẹ́ẹ̀kejì àwọn tí wọ́n bá ń já síwájú fún yín nínú ẹ̀sìn yín àwọn aláṣẹ yín ẹ̀gbọ́n tí wọ́n bá wí ẹ̀sìn mọ̀tẹ̀ láṣẹ wọn anábì ní kò ni pé ẹni tọ́lọ bá ní ẹ̀rí pé kò ní pẹ́ jọjọ lọ tí kò láyé ẹ̀rí ìyapa tí ó pọ̀ nínú ẹ̀sìn ẹ̀sìn lónìí ìyapa wọn ó ti dọ́nà tí wà gan lónìí ìyapa wà nú ẹ̀sìn kọ́dọ̀ ọmọ tẹ́ bá bẹ̀tẹ̀ bínú ẹ̀sìn lónìí náà tí má ti ń sọ̀rọ̀ tó sì rí náà òun gó rí pé ìyapa bẹ̀nú ẹ̀sìn ìyapa wà nú ẹ̀sìn kí lànẹ́bí wá sọ àsọ́lẹ̀ wo ló wá sọ nígbótá bá rí ìyapa nú ẹ̀sìn àfáà yìí lélẹ́ èyí tó ń ṣe olóda ẹnìkan dé orí tó ṣe wọn dá èyí ló dá ẹnìkan náà tó dé onítàwọn méjì wọn tẹ̀ dá eléyìí ló dá èyí náà pè ní yapa nu gẹ́bí yapa ṣe wà níbi ọ̀rọ̀ ìsọjọ́ bí anẹ́gbà Muhammad lónìí àwọn kan nínú ẹ̀sìn lọ́wà àwọn kan ní ìsára ẹ̀sìn kí wá ní àsọ́lé anẹ́gbà Muhammad sallallahu alaihi wasallam lórí ọ̀rọ̀ báyìí òun ló fi jẹ́ pé àwọn gbogbo tó lè dá tó lè dájá alẹ́ láàrin wa ẹ̀sí ti yan díẹ̀ àbẹ́tọ́ fẹ́ sá láti jù nìkan tí ó fẹ́ tẹ̀lé lánàtà nẹ́gbà Muhammadu sallallahu alaihi wasallam láwọn pé ọ̀rọ̀ tá ń sọ pa àwọn olúbì yìí ọ̀rọ̀ tán ti sọ kọjá lọ ní anẹ́bìnigbẹ́ bá ti rí apá tó wà ní ẹ̀sìn in tẹ́ kọ́kọ́ ṣe ni pé tí ò ní dá alálẹ́ anẹ́bì ni alaykum bi àkọ́kọ́ àsọ́lẹ̀ ànábìnú níbi ọba ti rí àbá tó pẹ̀ nẹ́ẹ̀sìn ẹ́kà bèèrè ní pé simple sáà nẹ́bìn sí nǹkan yìí ẹwà jáwó ní sẹ́gá bèèrè ìjẹ́ ànábì Muhammad sallallahu alaihi wasallam so sọjọ́ bí ara ẹ̀ wallahi ọjàwábùlá ànábì ò sí ànábì sọjọ́ bí ara rẹ̀ tó bá rí bẹ́ẹ̀ ànábì وسنة خلفاه الراشدين المهديين من بعده tó bá yẹ́ pé ẹni mi ò sẹ́ni sí ọ̀kanu ẹtún wá bẹ́ pé ẹtún wá bẹ́ pé ìjẹ́ àwọn khalifa mi àwọn khalifa mi mẹ́rẹ̀ẹ̀rin sáré tó ṣe nǹkan yìí nínú wọn nǹkan tẹ́ ìyapa lélẹ́rí yìí tẹ́ ìyapa lélẹ́rí sáré tó ṣe nú àwọn khalifa mi àná Muhammad tẹ́ bá ti rẹ́ tó ṣe nú wọn ànábì ní súnnà náà ni anẹ́bì ni wọ́súnnà anẹ́bì pe iṣẹ́ àwọn kọ̀lífà rẹ̀ tóhun ò ṣe lẹ́yìn tóhun ò ṣe tán sí lẹ́yìn hun anẹ́bì pe iṣẹ́ wọn ó pè ní súnnà ó ní wọ́súnnà ti khulafahi ar-rashidin al-mahdiyyin min ba'di anẹ́bì wani addu alayha bin nawajiz anẹ́bì ní ọba ti wá rí pé súnnà tèmi rí ẹ̀rí ẹ̀sì rí ìtàwọn sàábé rẹ̀ ṣe àwọn kàlífà mẹ́rin tí wọ́n ṣe àhá Ànábì ní àdó àléhà bí nàwàjì Ànábì ní ẹfi eyín ọ̀gàn yín eyín kọ̀ọ̀rọ̀ kẹ́hùn o ní ẹfi mú dáadáa torí pàwọn ẹfẹ́ gbà lọ́wọ́ yín kí wọ́n bá náà ìgbàtà lẹ́bí wọ́n ń sọ ìyẹn tán ibẹ̀ lànàbí wọ́n sára ibi díà àwọn ibi tá lọ́kọ́ ni a padà padà síbẹ̀ níta ń sọ fún ní pé súnà nẹ́bí Muhammad ìlànà nẹ́bí ẹ̀sìn nẹ́bí ó fẹ́jú gan ibi tó ti bẹ̀rẹ̀ ní pé níta nígbà ṣe lójú ayé ẹ̀ ó tún fẹ́jú bá lọ díẹ̀ níta nẹ́bí ò tẹ́ ẹ̀ sọ pé káwọn sábẹ́ ṣe wọ́n wá ṣe lójú ayé rẹ̀ náà èyí tá nẹ́bí sọ pé ó dá ń bẹ́ẹ̀ ó náà ti nẹ́bí ò sí láyé mọ́ àwọn khalifa rẹ̀ mẹ́rẹ̀ẹ̀rin in táwọn bá wá ṣe lápòjú eníṣìn ẹwà jẹ́ àwọn tàbá pèsè lápòjú eníṣìn tó rẹ́lò mí ní àwọn rújú tápàdà máa ṣàlàyé nínú àwọn rújú táwọn èèyàn mú wá ní pé ìgbà tẹ́ ní kò sí bídí àtò àṣà náà wọn ò kó Kùránì ìjọ lójú ayé ànábì àwọn níbẹ̀ náà ni wọn ò kójọ lóòótọ́ ta ló wá ìdán ànábì ti fèsì lé eléyìí náà ayẹ́pẹ́ súnà ni tó bí ànábì ni wa sunnati khulafahi ar-rashidin al-mahdiyin min ba'di inshallah tẹ̀rí tààrẹ́sọ̀ nípa ìrúyẹ lẹ́yìn náà a ń fẹ́ lójú bá lọ díẹ̀ lọ súnà nẹ́bí tó nù súnà nẹ́bí Muhammad sallallahu alaihi wasallam ó tún fẹ́ ó fẹ́ jù bá ń lọ rí ẹni tó takò ní àwọn ilé ìlàgbọ̀rọ̀ gbọ́ yìí dáadáa o tààbá rí ṣe sí kan táwọn sàbẹ́ ṣe tàwárà àwọn sọ̀hábà kan tí wọ́n takò ìyapa ti wà nù ìyapa tó wà yìí ajá sí pé àwọ̀ àwọ̀ èwo ni ọ̀rọ̀ anẹ́bí support náà méjèèjì àmọ́sẹ́pẹ́ àwọn anẹ́bí ò ṣe nǹkan yẹn àwọn sàábé lápapọ̀ wọn àwọn náà wá lẹ́yìn anẹ́bí wa Muhammad sallallahu alaihi wasallam àrífà anẹ́bí ṣe àtìdẹ́ni tó tako àbáwọn díẹ̀ nínú àwọn ni wọ́n ṣe ààrẹ́ni tó tako nínú wọn òun náà annabi sallallahu alaihi wasallam annabi so mi hadithi rẹ̀ annabi ni iftaraqat yahud ila hida wa 70 firqa annabi ni era wọn yahudi wọ́n pín sí wọ́n pín yelele wọ́n pín sí ọ̀nà 71 àwọn nasoro àwọn náà pín yelele wọ́n pín sí ọ̀nà 72 tẹ́ bá ń ka wọn níjọ níjọ níjọ ìjọ wọn 73 lẹ́ka sí ànábì wa sọ́njọ́ náà pé sàtẹ̀tẹ̀ríkù hàzìhìlì ọmọ ìjọ èmi ànẹ́bì inú padà pé tí bá kò láàrin ìtàn na fìdíkọ̀ àwọn náà pín 73 73 nìjọ ànẹ́bì ó sí àdíkìlà ànẹ́bì wọ́sọ ànẹ́bì ní kúlù hafin náàrí ilà wáhìdà ànẹ́bì 73 72 àwọn ni wọ́n wọ̀ nánú wọn yóò kú kan níjọ ànẹ́bì náà ìjọ ànẹ́bì làwọn ní oṣù mọ̀ fíra wọn ẹ̀sìn ànẹ́bì wọn láwọn ń ṣe kọ́dà ànẹ́bì ní fọ́nwé kọ́wọ́ mọ́ fi jìdínà yàtàkàlẹ̀mú nẹ̀bí alìsìnẹ́tìnà ànẹ́bì ní kọ́dà àwọn tá ń sọ yìí àwọn ara wa ni wọ́n ẹnu wa wọ́n fi sọ̀rọ̀ wọn ni Allahu qala Rasul bó láti wá mẹ́rin seventy two tó sọnù tí ó irú béèrè táwa láwó béèrè wọ́n ti bá wa béèrè àwọn sàbí wá béèrè pé wà máa híyá ya Rasulullah àwọn sàbí jọ náà wọ́n wá béèrè pé èwo lẹ́yọ kan tọ́ ní yóò wà lìjẹ́ náà ni tó wọ́n ní wọn náà èwo ni àwọn sàbí ò béèrè 72 torí máa ka 72 ni wọ́n tẹ̀lé àwa lè gbàgbé ti wá mú ẹyọ kan èyí tó bá ti wá yàtọ̀ sẹ́yọ kan nù tó náà máa ń pèrè tó máa ń pèrè ní Islam anẹ́bì fún wa ó wá ti yàtọ̀ sẹ́yọ kan tí wọ́n bèèrè lọ́wọ́ anẹ́bì ní ànígbà wọlé a jẹ́ pé tí ò bá ti sí nínú ẹyọ kan tí anẹ́bì sàlàyé òun a jẹ́ pé ó jẹ́ kan nínú 72 ni kò wá sí tó kọ́ pẹ̀lú àfà àti ń ṣe tó lẹ́nu omi ibi tí tọ́ra mọ́dé ti dàrú nù wọ́n ní nǹkan bá yí ànẹ́bí ò ṣe yíwa ni àfáwà sáà ń ṣe sábà ọmọ náà láfáwà ní sí ànẹ́bí fún àfáà rẹ̀ ní sàtíńtà àlìjẹ́nà lẹ́yìn àwọn tá ànẹ́bí fún sàtíńtà àlìjẹ́nà náà wọn sọ̀hábà àgbọ̀rọ̀ pẹ̀lú omi ìlọ́mọ àlìjẹ́nà mọ́ bẹ́ẹ̀ náà lẹ́ni tánẹ́bí ò bá pè lọ́mọ náà àgbọ̀rọ̀ pé lọ́mọ náà ilé ilẹ̀ jágbọ́ dáadáa ọlọ́run ní yá sàṣẹ̀dànù ẹ̀sìn ìgbàtánẹ́bí náà pèsè 73 ànẹ́bí náà ní sọ ó ní 72 nù iná wọ́n wọ̀ ẹyọ kan ṣoṣo ní wà lìjẹ́ náà lọ àwọn sàábé wá béèrè pé èwo lẹ́yọ kan àwọn sọ fún pé ẹyọ kan yìí táwọn sàábé béèrè lọ ànábì yìí èsì sáré bá pọ̀ yìí ó ní ọdí mọ́ dáadáa tó bá ti dẹ́yọ kan mọ̀ bẹ́ẹ̀ ló ń bá ti dé tó bá lẹ́sìn eléyìí rẹ̀ sí ànábì ni ànábì ti lẹ́pẹ́ tẹ̀tẹ̀lẹ̀ ọwá wò dáadáa ọwá pé kò ó yàtọ̀ sí ẹyọ kan tá ànábì tó júwe fún wa yìí mọ́ mu mọ́ tẹ̀lé wọn mọ́ mọ̀ pé nìkan ní sàwọn títì kò sí tó kọ́ pẹ̀lú pé àwọn tán ṣe pọ̀ ní àwọn àfáà ńláńlá náà wà ń bẹ́ sáà àbáyí sáà ni wọn ma ní kí lákọ́ wọ́n ni wà máa híyá ya Rasulullah èwo lẹ́yọ̀ kan wà nẹ́bí sallallahu alaihi wasallam kí lánàbí sọ anẹ́bí wá sọ anẹ́bí ò wá sallallahu alaihi wasallam iṣẹ́ kí ma mẹ́mẹ́ o àìdárúkọ wọn ni àǹfààní ńláńlá ló jẹ́ fún àlùmọ̀ anẹ́bí o tí ànábì sallallahu alaihi wasallam tó bá lọ dá orúkọ wọn lásán tó dárúkọ wọn gbogbo àwọn ọjọ́ tó kù pátá wọ́n sì mọ́ jókọ̀ ni máa ń ká ànábì wá sọ ìròyìn méjì lẹ́yìn lára wọn gbogbo ìjọ tó máa ń pera wọn ní ìjọ ìsìláàmù láyé lónìí tí ò bá ti sírò ìròyìn méjì lára wọn wọ́n ti wà nínú 72 tánàbí sọ anábì ni man kana ala ma ana alayhi al-yawm wa ashabi sallallahu alayhi wa sallam anábì ni man kana ala ma ana alayhi al-yawm ẹni bá ń bẹ lérí táwọn tèmi ànẹ́bì dúó lélé lónìí irú tèmi ànẹ́bì ń ṣe lónìí lẹ́sìn lónà ń ṣe wà sọ̀háàbì àti irú táwọn sàábè mi ń ṣe lẹ́sìn lẹ́yìn mi ìròyìn méjì nu a jẹ́ pé bẹ́nìkan bá ti dé ní ìsìtọ́wà ní nǹkan yìí ẹgbẹ́ yìí dé ẹgbẹ́ ìsìlámù ni ó ìlànà tó dáa ni ó wọ́n sì lọ́mọ ọkàn sọ́dí wọn náà ni eléṣẹ́ ń ṣe ìsá anábì ṣe tọ́mọ́lá anábì ṣe alhamdulillah anábì ò ṣe àmọ́ sàbí anábì ṣe alhamdulillah tọ́wọ́ arípa anábì ò ṣe nǹkan tí wọ́n ń ṣe àwọn sàbí anábì ò ṣe jìnnà sí wọn o wọ́n jẹ́ kan nù 72 òun láti rí lónìí àwọn èèyàn rí pé ìròyìn méjì lára àwọn ìsúnà ló pé sí òun ní kálukú pípẹ́ lálùsúnà ẹlòmí ò ní kọ́dà ìsúnà ah, lèmi náà ìsúnà lèmi náà ìwọ ní ìsúnà ní ọ kò nídìí kọ́ lọ ìsúnà ní ọ ìtàwọn ní pé ìtọ́ lẹ́sìn pátápátá ẹwà wo ẹ̀sìn ti pọ̀ lónìí jaburata kálukú wọ́n náà béèrè lọ́wọ́ àwọn afáàtọ̀ ń tẹ̀lé béèrè lọ́wọ́ wọn pé ní sáà ń ṣe ẹ̀rẹ́kùn sáà nẹ́bí ṣe ẹ̀sánmọ́lá nẹ́bí ò ṣe sáwọn sábí ànẹ́bí ṣe wọn ò ṣe àmọ́ àgbàlagbà ṣe àgbàlagbà bó ànẹ́bí ìdákan àgbàlagbà yàn yìí ṣàbíbò ló rárí ọlọ́run ní yásán ti dànù iṣẹ́ o ẹlòmí ó dálé kíámà kó tún pé òun ṣòfò tó bá rí bẹ́ẹ̀ jẹ̀mọ́ súnà nẹ́bí tó ajé pé táwọn sàábí ànẹ́bí sọ̀sọ́lá lápapọ̀ wọn tí wọ́n bá ṣe lẹ́yìn ànẹ́bí Muhammad sallallahu alaihi wasallam káànẹ́bí ò sí àwárí tó takò nú àwọn sàábí ànẹ́bí Muhammad sallallahu alaihi wasallam kọ́lá bẹ́ẹ̀ pàrọ̀ díẹ̀ ló ṣe àmọ́ ara àwọn tó takò nú àwọn sàábí ànẹ́bí wasallam òun náà ìlànà ànẹ́bí Muhammad ni sallallahu alaihi ọ̀túnmọ̀ súnà tá a mú níwájá gbàgbọ́ yìí tán pè ní àlùbídà nǹkan pè ní bídíà alẹ́tìrọ́ òun ní kí ẹ̀hàn kankan kọ́kàn gbé kalẹ̀ awáwú ẹ̀yìn lọ ààrẹ tó ṣerú ẹ̀rí nǹkan pè ní bídíà nìyẹn kọ́mọ̀ bá lábò sínú ẹgbẹ́ àtàlàyé alìbídà mọ́gọ́tán wàstíláhà kí ni a ń pè ní bídíà nínú èdè bá ti ṣàlàyé súnnà nínú èdè náà kí náà ní albida ẹ̀rí albida gbólóhùn yí èdè lárúbáwá ni kí náà pè bẹ́ẹ̀ ó ní alẹ́kùtẹ́rọ ìhun nǹkan ìmú nǹkan tí ò sí kí a mú wá eléyìn ní inú èdè nú ó lè jẹ́ nǹkan tó dá ó lè jẹ́ nǹkan tí ó dá tẹ́pẹ́ afẹ́sọ pé inú èdè ọlọ́run wọ́n pé man kuntu bid'an min ar-rusul èmi ànẹ́bì rẹ̀ èmi é sí àkọ́kọ́ òjíṣẹ́ àwọn òjíṣẹ́ ti wá síwájú mi ẹwà nǹkan tá ń lò lónìí bí microphone tàbí ń sọ̀rọ̀ lónìí àwọn àtibítà wà nínú ìjọ tó kọ́ dé òní a ní à nǹkan yìí sí tẹ́lẹ̀ bídíà ni àmọ́ bídíà tún lọ́gọ̀wíyà èdè ni kí ni wọ́n pè ní bídíà nu ṣẹ̀ríà ìtẹ́pẹ́ bídíà nu ṣẹ̀ríà òun nìkan tá a gbé wá tí ò sí rárá rẹ̀ tí òun nìkan tá a tẹ́lẹ̀ tẹ́lẹ̀ kò sẹ́ni tó ṣe àwa náà ẹ̀sìn ní nǹkan yẹn a ní ẹ̀sìn ni òun ní ẹ̀sìn tá lọ mú wá tàwà wo àsìkò ànábì alìkòhùn òsìn kan ẹlẹ́sìn awo àsìkò àwọn sàábì ànábì sọ̀sánlá alìkòhùn òsìn awo àwọn kàlífà ànábì sọ̀sánlá alìkòhùn òsìn nǹkan yàrá pè ní bídà nǹkan tuntun nìyẹn nú ẹ̀sìn lànàbì sallallahu alaihi wasallam ní sọ bí hadith iyyakum ó dọwọ́ wa muhdathatil umur wa kullu muhdathatin bid'ah Ànábì ní gbogbo tó bá ti jẹ́ àdádálẹ̀ ẹ jìnà sí o torí gbogbo àdádálẹ̀ dọ̀láàlà Ànábì ní kúrò ha dọ̀láàlà Ànábì ní gbogbo ẹ̀pátá ànú ni gbogbo ẹ̀pátá ànú ni ìyẹ́lá fáwà Abdullahi Umar oníkúlù bídí àti ń dọ̀láàlà Abdullahi Umar ní gbogbo bídíà ànú ni wà in yaraha nasu hasana kọ́dà báwọn èèyàn bá rí pé nǹkan tó dán lójú ti wọn anẹ́bì ti ní kulluha dalala anẹ́bì ti gbogbo ọ̀dá tó bá rí bẹ́ẹ̀ sún bídíà ìkọ̀dẹ̀ ká jìnà sí ni ẹni ìjọsìn táwọn bá ti ṣe tí wọ́n ní nǹkan yí ẹ̀sìn ni àwọn ojú ọyá anẹ́bì ò ṣe irú ẹ̀ àwọn sàábì ò ṣe lẹ́sìn àgbọ̀rọ̀ bá wọlé àdádálẹ̀ ni kò sí lára ẹ̀sìn in táwọn èèyàn bá pè ní ẹ̀sìn tí ò sí lára ẹ̀sìn ló là ń pè ní bídíà Al-Imam Maliki rahimahullahu ta'ala kí làwọn sọ Imam Maliki wọ́n ní àwọn náà sọpọ́tì àní Muhammad sallallahu alaihi wasallam pé sọ mọ́mọ́ ní kí ẹ má lọ mú bídíà kan àdádálẹ̀ kan wá nínú ẹ̀sìn yàrá ọ̀hà hasana ó wá ní àdádálẹ̀ yìí àdádálẹ̀ tó dáa ni mọ́mọ́ ní kí fàkọ̀dì záàmà anna muhammad sallallahu alaihi wasallam khana risala ìtẹ́niyàn sọ fún wa pé anẹ́bì ti jàmbá sẹ́tọ̀lọ̀ fìran torí pé anẹ́bì ọlọ́run sọ pé ẹ̀sì ti pẹ́kanẹ́bì tó kú al-yawma akmaltu lakum dinakum tẹwàá níbi díà kan dá ìtẹ́ pé ànábì yẹ kó mú ìwà mú lófin tí ò fi sí ló wọ́n fi sọ pé máa ń lámú yẹ kún yẹ́ ọmọ ìdì dínà mọ́ mọ́ lè kiri tí ò bá jẹ́ẹ̀sìn lásìkò ànábì tí ò jẹ́ẹ̀sìn lásìkò àwọn sàábì ànábì lámú yẹ kún áádàlì yọmọ dínà kò lè jẹ́ẹ̀sìn lásìkò ti wà yìí náà ọlọ́mọ mọ́ pẹ̀lú ògbọ́ ọlọ́run tó bá di ní ọ̀sẹ̀ tí ń bọ̀ a máa tẹ̀síwájú lè nǹkan tá à ń sọ ètò tá à ń gbọ́ yìí ó nà ní ètò alifurkan èyí tí àwọn rọ́bíàt Islam Foundation tí wọ́n so nígbọ̀wẹ́ ọlọ́run mọ́sàwá sàlékún dáadáa rẹ mọ́sàwá sí fún ọlọ́run la ilaha illallah àìbá máa ń rẹ́pù alẹ́yìn ètò àbí fún mọ́ràn ẹ̀pù wá sí nọ́mbà yìí 070 35 72 09 86 lẹ́ẹ̀kan sí 070 35 seven 720986 èmi lọ́mọ ya inú sinam ali usman bawa assalamu alaikum wa rahmatullahi wa barakatuh